صلوا على النبي المصطفى صلى الله عليه وسلم صلى الله فنكر قواي كفتلي الله الله أكبر لا تنتهي وسيلة kò ṣe yẹn yẹn fún mi. gẹ́gẹ́ bó ṣe ń bá wa sọ̀rọ̀ bọ̀ látẹ̀yìn wá tí kò dákẹ́ tí kò sì ní dákẹ́ báyìí ló máa bá wa sọ títí ọjọ́ ikú ẹnìkọ̀ọ̀kan wa ọ̀bẹ ọkọ̀ ikú ọjọ́ kan. mo fẹ́ mo kọ̀ ikú pàmíjọ́ kan. ṣùgbọ́n kí lọ fẹ́ fi jíṣẹ́ níwájú ọba tó gbé ọjà lé olórí wáyé. àbá ọmọ pé ọwọ́ nájà láyé ni àǹtí. Baba, Ya, ọwọ́ anájà láyé ni níta tòun bá rẹ ọwọ́ àṣẹṣe òbọ̀ wájú. bí wọ́n bá gbàgbé ẹni gbọ́dọ̀ yọ lórí yóò rẹ. kí ni dé tì ní? èyí ni ọjọ́ oṣù kẹ́ni ọdún twenty twenty one today is Ramadan ten fourteen forty two ìjẹ́ra anáyẹ̀bí Muhammad oṣù kẹsàn-án ọdún. olúwa gbogbo tó dá tí kò sẹ́kù kínní kankan. أعوذ بالله شميع العليم من شعيل الإيمان ومن شماتة اليدان ومن أصاب العلم ومن أصاب الفكر ومن أصاب الكون ومن أصاب لسول ألق ومن أصاب لشيطان وجوده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 kọ̀wéyò aziz. lórí gbogbo tá a fojú wò ọlá. ọba onípinnu tó ti pinnu tẹnìkọ̀ọ̀kan wa bí ó ṣe rí ìgbà tí ó bẹ̀rẹ̀ àtìgbà tí ó máa lóru rẹ̀. the goodness of Allah, the one sure. Allah is almighty, the one that has power over all things. Allah the Lord of decision the decreed event of Maya and has of the destiny of everyone of us and it will happen to us according to the will of plan of Allah. You see Allah is omnipotent, there is no one that can make it alone. tó ń gbọ́ òkùnkùn ń bọ̀ lé olóko pamọ́ sí. àtúnṣó àtàjẹ́ àtàwọ̀ àti mọ̀lẹ̀ gbogbo wa ń lábẹ́ òkùnkùn báyìí. True mankind is should meditate deeply about the greatness of Allah. Allah brings out the darkness to make it to overlap the, the day you can see where as Allah kept the darkness before. You can think about it ààyè tara wa àwọn kan lálágbára àgbáyé níbo ẹnìkan náà lálágbára àgbáyé yóò ní náà tẹ̀lé. I spoke to Simi Yosua claiming that some people are superpower. There is no one that has superpower except Allah alone. Allah alone is the all powerful. Kò sí alágbára àgbáyé kankan ní kankan kọjá ọba àsunni. Ó fún wọn ní kò ní nígbà tí ó bẹ̀rẹ̀ bọ́ọ̀dù bẹ́ẹ̀ tó o ní òsínú rẹ àkókò tó o pa lọ́wọ́ rẹ láì tẹ̀sí ìpa ọ́. Allah gave you position I have position as the appointed time, the beginning and an end. When the place you there, it gives you that ended position, the appointed time, and he removes you from that position and he has not killed you.

Maybe you meant to recover to regain your faculty. Maybe you are going to be cured. Bó bá sì ọlọ́dọ̀gbọ́n, olóde tó bẹ̀rẹ̀, olóde tí ó tán, tó bá sì ẹni president of Nigeria, láti wọ́n mọ̀ lọ ẹ̀ bàbá kíndé bàbá kíndé ìtọ́ lókè. Nítorí ọ̀rọ̀ sòmítì ìtura sì máa bọ̀ pé tí ò máa bọ̀ wọ̀. myself as, as beginning, it was really up as end. If you are making president of a nation, and people are mouthing your name here and there, you see it at the beginning, it is usually up an end. When they call you president, the Bambina as the president, you see is there on the end, but you see as if it's not there. That is telling you the peace of Allah. Hey, Lord, ìgbà sákòókò kan tó abẹ òde mọ́ kò dẹ̀ tí ì kú òwe ní ìrẹ̀lẹ̀ ìta. There was a time the tenure of Obasanjo as the power came, but Allah withdrew from him. The power is different on the surface of the earth, but as the power no more. Ṣé lórí ilé lẹ́yìn? Abasa lásòrò ọ̀kì, Abasa lásòrò ọ̀kì, asòrò ọ̀kì pẹ́pẹ́ àyínlá ilẹ̀ ọ̀básà yà ọ̀bá ó ti lọ ó bá wọn kan bẹ̀ ni ó fọ wọn kan lè síbẹ̀. lọ́wọ́ àná it is on this earth we said about Abasha was dead in Asorok because Asorok is dead but Abasha is no more. It, it mentioned people prayer before a God prayer and it left some people prayer telling you vanity upon vanity. If this world it went is ephemeral. Ìpọ́wọ́ ìwọ́ wà á. Tọ́ọ̀nù ìgbésí ayé rẹ̀ dákúnjà kú obìnrin ọkùnrin. Ìpọ́wọ́ lọ́wọ́ tó ṣe pọ̀ bẹ́ẹ̀ lọ́kìsílẹ̀ tó ń pè tó ń fi oṣù kìsílẹ̀ ìṣẹ́ burúkú sílẹ̀ àgbàpá yín ṣe. What is your position before your Lord? You could see your father, they were there, wasting their time on the surface of the earth, wasting their life on the surface of the earth. This is the greater commitment and the quality you the daughter, you the son, who inherited everything evil deed of your father or your mother. You were listening to broker, committing matter brutality, committing adultery, committing fornication. Your, your, your parents who got it in the past, who did it in the past, they got the evil end, you will surely get the evil end. Auntie, brother, you're very good away. Don't tell everyone who was in this, eh, baby. Allah ọ lọ sọ́sibítù ni. lábẹ́ òkú ọlọ́run. tó ń tẹ ẹran nínú kí ni mo náwó lọ fi rí ẹsẹ̀ kọ̀ọ̀kan gbé tó ń pọ̀ tó tó ń bọ́ sí i. ọ̀rẹ́ ìyá mi jẹ́ lọ́sibítù. tí wọ́n gbà ní tiẹ̀ jẹ́ ìgbàlọ́gbà. bó o ṣe wà náà ló ń bọ̀ dání ojú ẹsẹ̀ ti ègbé ìrìnà. How you should think about it, you brother and you sister. How you are lifting your leg, what makes it possible if you lift your leg? think about it, you see some, they were shambling their leg on the surface of the earth. You see some could not move their leg. They were in the hospital. You think about it. And you see, think about how Allah has granted you vibrant earth where all are dead, sick and weak. Think about it. Èdè orí mi dáa pé dáa ní wà ó. Ẹgbẹ́ lábẹ́rẹ́ yóò hó ìhódà. Lábẹ́jọ́ àwa ni ìwọ náà dàgbọ́ lọ́wọ́ à.

You see, only Allah alone is so sufficient. Only Allah alone is so powerful. When you say, I'm going to sleep, if Allah does not allow you to wake up anymore, what can you do? Wow. Tauba, Tauba. Surah Tauba. Quran chapter 9. من آية 25 from verse 25 أعوذ بالله من الشيطان الرجيم بسم الله بارك الله في موازين قشيرة ويوم الاثنين إسي أجابتكم كثيرتكم كثيرتكم فلم تبني أنكم شيئا ولاقت عليك الأرض بما رهبت ثم وليتم مدبرين تدبير dájúsáká kò sí ìwéyìí bẹ́ẹ̀. nasara kọ́ńdé ààbò ọlọ́run àdáàbò muhammadu ọwọ́. lọ bọ́ọ̀dù ẹ̀ka lẹ̀ mi. Àwòrán bí akọ. Allah chapter nine verse twenty-five Allah says assuredly Allah did assist her program did assist the Muhammad. Allah did help Zumura we were many in the battlefield Allah assisted us. Ó wá ní wàyà ọmọ plane ojú òkun ìlú náà èyí tún tẹ̀ ní fáwọn òun náà máa mú ogun tí máa ń jà wá ogun pé lójijì kí nǹkan kọlu ẹnìkan àwọn ilé ẹgbẹ́ hospital náà ló sọ̀rọ̀ àbọ̀ kàtàkàtà wọn à ń request for five hundred thousand à ń request for three hundred thousand à sì ní three hundred thousand kọ̀bọ̀ lápò. ọ̀nà wa ló gbà ṣe é ṣe ẹ béèrè wa ara yín. àlàwà tá. ọ̀nà wo ló gbà ṣe é ṣe ọlọ́ọ̀bá tá a wí náà ló mú àlọ́wọ́ wa bá lọ́nà tá a kà á. many battlefields on the day of Onain, you could see it happened to us sometimes when some of us were hospitalized and they demanded the hospital bill like 500,000, only Allah assisted us. al the whole is with numbers elated you that you could see and assisted you. Oh, Bye. ọ̀nà wọn ló kọ́ ọgbà àṣeyẹsẹ ó ń bẹ̀rẹ̀ kọ́sìtàn lọ́wọ́ ilé mi ọ̀nà wọn ló ọ̀nà wọn lé sàrí tó kù ṣe ọ̀nà wọn ló tó kù pé and your greatness elated you but they availed you not they could not assist you how you got the money. ó wá ní wàlúwà kátí ilẹ̀ wá fún wa bóòlù àṣìwáṣìwá yìí àfi ká wọ́n ò gbogbo kí ló gbọ́dọ̀ bá dé wà lálàáfíà. I could see the end is constraining you that you were struggling to make the person to recover. Wọ́lá kàdí alẹ́ kọ̀ọ̀lẹ̀ àrùn ilẹ̀ fún wa àrùn àfọ̀nà wa láfọ̀gbẹ́. Bí ìmọ̀ra ọkọ̀ àti ilẹ̀ ìsìlúpàá yìí. Orílẹ̀ ìsìlúpẹ̀ lọ́fẹ̀ẹ́ lọ́fẹ̀ẹ́ lọ́fẹ̀ẹ́ lẹ́gẹ̀dẹ̀ yìí kí lè tó fún wa àìsí owó lápò kí lè tó fún wa máa kó fún wa àìlágalẹ̀ àti jagun. The land for her that is his right it constrains you because you are weak and tear. You did not have the money and you did not have the power to fight. Súnmọ́ lẹ́yìn náà, ọ̀lẹ́dùn múni bẹ̀yìn ní ọ̀pọ̀lọpọ̀ sáà fèrèkè. Adé pèsè wà lọ́la tó ń zèrò ààrí ó wá dé wá ń wá wí kò jẹ́wọ́ tó ṣe é pé tó fa tó fa tó fa tí mi ò fi wá rèé. Someone hit them back in retreat. You could see they did not even attend Pastor Sam because of this. How? I was bẹ̀ wọ́n sá lọ àrí wọn I could see messenger did not see many of those followers they retreated they were not seen in the mosque. How? As ṣèkínà ta ọlọ́run sọ ìfàyàbalẹ̀ Allah fún òtítẹ́ tí mo rán níṣẹ́. kí ni ìfàyàbalẹ̀ náà alárọ̀ súnlì yìí fún òtítẹ́ tí mo rán níṣẹ́ má bẹ̀rù má wọ ọ̀pọ̀ èèyàn tó tún

wọ́n àǹdẹ̀rẹ̀ jù lóòdù báyìí ni mo rán àwọn ọmọ ogun ọ̀mẹ níṣẹ́ lẹ́yìn òjíṣẹ́ lámùtà àwọn àwọn ọmọ náà lè fojú rí yóò ní àwọn màlá màlá the same time, it the angels which you cannot see, and at the same time, you saw them not, and at the same time, the angels Messenger did not see them. The angel said, Allah. However, the believer did not see them, but they could see the enemies died. They were running and they were killed. القرآن لندا وأصاب الذين كفروا بين رعب منا ويسار Unbelievers who are striving that the religion of Allah will not be taken to perfection, Allah punish them severely. وذلك سيسبب في الجماعين jàǹzà ó ní ẹ̀sán àlìkáfìrí náà tá a mú bá gèdè lórí pé orí ẹbí dẹ́rọ ayé abẹ́ mi sọ̀nà ni. àfi bí mi sọ̀nà ni ará ìyá sí wọn ará ìyójú ọ̀nà bá. punishing them, that the reward for those without faith. the peace of land of the believers. to use it that interchange. For Allah brought confusion and their midst they could not even think about making interchange. That is the reward of unbelievers. Aye. Ayah 7, verse 27. ثم يتوب الله aláìsí àwọn ọmọ mẹ́ni. agbájúmọ́ àwọn kan nínú wọn táwọn olùgbé wákìlẹ̀ ilé ìtàdáwò yìí. iṣẹ́ táwọn aráàlú jẹ́ ṣe nítorí tọ́lọ́wọ́ bá ní. torí fún àǹfààní gbogbo àgbáńlá ayé ni bí. àwọn abẹ́rẹ́ kọ́bọ̀ lọ́wọ́ bí ń parẹ́. After the difficult circumstances and Noah had fell into mercy, some of them and Noah were offered turn to turn and mercy, some will turn to repentance sincerely because the Bible believers, they were calling, inviting to the cause of our Lord. Where should we put them in difficulty? Some of them repentance sincerely. Allah turn to turn in mercy. Oh, man, uh, uh. oh, Alama Yashar, any woman tí mo bá fẹ́ nínú wa. Gbogbo àtúbà rẹ̀ ó lè mú kí wà dá. Ó ní kúrò ní kiri ó wájú ìṣẹ̀ṣẹ̀ sí láàmì jẹ tí wọ́n tó ń a message to whoever arose them who converted to Islam I accepted Islam and implanted Islamic monotheism even it was, it was even stronger in faith. Ẹlẹ́rìí kò ní ṣẹlẹ̀. Àárín wọn náà pẹ̀lú àṣẹ ọlọ́run ẹlọ́wọ́ rẹ̀. pẹ̀lú àṣẹ ọlọ́run. àwọn náà làárọ̀ síra wọn tí àkókò olówó ọba ti tó fúnra wọn náà làárọ̀ síra wọn ọ̀gbọ́n mi yé. ọ̀la ọba aṣọ òun ni gàfúrù aláforíjì ni ròyìn máa ń ní oníkẹ́ lórí ẹni tó ní ojú ọ̀nà ìsìnà lọ tá a sẹ́yìn lè padà sójú ọ̀nà tààrà. of Allah comes, Allah will surely send among them against one another to see Allah will turn a mercy to some of them repenting sincerely, inviting to the way of Allah. For Allah is all forgiving, most merciful. Ayah 7 verse 28. Yeah. àṣírí tó bá kọ ìkẹ́ ọ̀là fún ọ ó Allah says after this year of days that they used in the past you see do not allow them to approach the sacred mosque anymore they see the believers they were living in poverty and you see the gods and promise from the idol worshippers and the gods and truth from idol worshippers and they, demand, they, they got some profit from them and they were, having the fear what will become of us if you are if you do not allow these people here anymore unless they uh, Allah will surely bless you. Father, our God, ẹ̀yẹ̀wò eléyìí ẹ̀yẹ̀wò aláwọ̀ ọba bó tilẹ̀ wù ọ́ ma wàá bá ti sí báyìí torí àwọn tó kọjá fún náà ni wọ́n mú mi ní àbọ̀dọ̀ jẹ́ kó súnmọ́ mọ́sálásí yìí. Allah says after these years of tears do not allow them to approach your sacredness anymore if you fear poverty you go see some people among the believers. clinging to the alibi of hopelessness, poverty. Allah said, if you fear poverty, Allah will surely enrich you ọlọ́run wá ní fasitawufa ẹsẹ̀ mẹ́dọ̀ fasitawufa ẹni farada ẹ̀yin ìjọ anábì Muhammad ṣé kò rí bẹ́ẹ̀ ṣé bá a ṣe rí lánàá la yóò di ìṣúná tó kà sí fún mi. alùpùpù awùfà ẹni farada ẹni sùúrù mùkùnrin kò wọ́n náà máa rọ̀ yín lọ́wọ́. There are amongst you near, that at this evening now, but Allah will surely enrich you at the appointed time. Seven years, rí bẹ́ẹ̀ ni? Bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀. Seven years mo fi kún kẹ̀kẹ́. Seven ọdún méje mo fi kún kẹ̀kẹ́ káàkiri. Mo ń sẹ́ni law school, mo ń gbé Bádíà. Mo ń ṣe training national stadium. mo mo mo ka primary ní asaru déènì ibi pass kẹ̀kẹ́ yìí náà sì máa ń lo kọ̀ọ̀tà máa bí wọ́n. I was riding bicycle in Lagos like seven years. Bàtúnyà ọ̀rẹ́ ọ̀bá mi gẹ́gẹ́ tó tẹ̀ka láti ilé ìwé. Alahaba ọba ọba báwo gbé ọ̀rọ̀ rẹ̀ dé lọ́nà tí mi ò bàrà kàfàáfà. lórí bí ọlọ́run náà ni ọlọ́run náà ni ọlọ́run náà ọlọ́run náà ni kò sẹ́yìn orí lẹ́yìn rẹ̀. and afterward I got a motorbike. àfihàn ìdòdó náà. amongst you out of his bounty as Allah predestined for him if he surely come. Al-Qur'an ìlú ń dá wa fẹ́rẹ́ ọ̀la. Ó wá ní ọ̀dàdàdàdà. Ó ní ilé ńlá ọba dali ní. akima ọba onímọ̀ tó pilẹ̀ dálé ayé ni Akímọ̀ ọba onídàájọ́ tó máa dájọ́ lé created the heavens and the earth. Allah is always the best church. Whatever Allah has judged for every one of you will surely come according to the will and plan of Allah. al Ayah verse 29. That's the Ashurun, verse 29. should not, who should not believe in the oneness of Allah, Islamic monotheism, we should fight them. You don't have the power to fight them. Look at them contemptuously. Wàlá bìlíyàwó lè áhìrì àti ọlá ayé fún. Ó bá Rahman ìpàdé kò wá bọ́tà pé ìdàlẹ̀ kìí àmọ̀ bọ́. Kò gba ibi tó ti ń bọ̀ bọ́ tí ò mọ bẹ̀. Kò gba ibi tó padà lọ tí ò mọ bẹ̀. Kò máa ń dókun fóun lọ́la tí ò lè jù fún ara. Allah. He does not believe in last day. He does not know where it came from. He does not know where he's going after death. And he does not even think about it. He does not think about the resurrection. Ọlọ́run wá ní wàlá ìwà rìmúnà máa ra màlá o. Ah, àwọn bá rí ìwà ní ṣe léèwọ̀. Nítorí ọba mi ṣe léèwọ̀. Wọn à ní ṣe léèwọ̀. Ọlọ́run ṣe ṣìnà léèwọ̀ ṣìnà lóúnjẹ wọn. Ọlọ́run ṣọtí léèwọ̀ ọtí lómi wọn. Allah has forbidden, Allah Allah has forbidden fornication, to commit adultery, to commit adultery. Allah has forbidden, Allah has forbidden murder, they commit murder. Allah has forbidden to drink and interest getting liquor, they drink and interest getting liquor, and they are gambling. All these are the forbidden things by Allah. ولا يعلمون ما حرم الله ورسوله nítorí ọba àmì ṣe ilé ìwọ ò ní ṣe ilé ìwọ. bí tí òjíṣẹ́ ń kọ̀ fún wa ó ò ní kọ̀ fún wa lórí. Allah. things that are forbidden Allah, they do not forbid for themselves. They do not make it unlawful for themselves. They do not make it unlawful for other people. ولا يدينون دين الحق Oh, this year ọlọ́ọ̀bà ṣe déédéé bó ṣe ti gbé ọ̀rọ̀ ọlọ́ọ̀bà ká. Ọkọ̀ kọ̀ọ̀nà míì ni wọ́n tún máa là kalẹ̀ láti lè rówó mú ẹ̀sìn ìsìláàmù ní ìdílé pé kò gbá ìyàdá tọ́lọ́kọ̀ọ́bà tó ń bọ̀. Allah and His Messenger. Uh, they do not acknowledge the religion of truth the way it should be acknowledged and they establish for themselves another way which is different from Islam which Allah has given them. Eh, Allah. Allah. Eh, another way for themselves to follow their own desires. wọ́n ní àwọn wá ní àwọn olóṣèlú ṣe sí mẹ̀nẹ̀láyé làwọn tó lè kìtà bá àwọn àfáàní. àwọn wòlíì ni àwọn pásítọ̀ ni àwọn rẹ́fẹ̀ẹ́nì ni àwọn aláàjì ni àwọn akérèmọ àǹsíráàfù ni nínú ìlàdínà wọn tó lè kìtà bá àwọn táwọn ti fúlòfin ṣáájú kátó rẹ̀ rẹ̀ àlàyé Muhammad. ilé iná ti fa aṣáájú kan tó fà wá jáde nílé ológun. tàbí ṣùgbọ́n. ká tó lọ wá ké ká tó rí ìdí sí òdodo ká tó mọ̀ pé irọ́ náà pa á wá. do not follow Allah, they do not follow the messenger, they do not acknowledge the religion of truth, they are the malice, the al the Quranic commentators, learners of Arabic institutions, those who have the knowledge of the Holy Quran, but they do not obey the commands of the law, who are they? They are the pastors, the reverend, the theologians, doctors of divinity, professors of theology, those who had the knowledge of the scripture before Prophet Muhammad was known as the messenger, who see they had the knowledge into Islam, they had the knowledge, but they did not obey the commands of Allah. Ọlọ́run ní bọ́lá wọn bá ti wá rí báyìí tí a bá ti gbé agbára fún ẹ̀sìn ìsìlámì tán. Àtàyò tó òrùn jí sí àdá ẹ máa gba owó orí ọwọ́ wa. Ẹ má jẹ́ kí wọ́n rí owó orí táwọn ń sèyàn, ó lè ká àṣà ń gbè fún san owó orí. the world. We don't let them pay tax. For they are treading the path of Allah. They are walking on the path of Allah. They are walking on the earth of Allah. Let them pay tax. But let the believers live and walk freely on the earth. Do not allow them to walk freely on the earth. Let them pay tax. Ayadi ní yèyé lórí lẹ́lẹ̀. kẹ́mánì sí ní ẹ̀tàsí wọn kẹ́mánì sọ̀rọ̀ ẹ̀tàsí wọn látara kan wọ̀nyí ìgbà yìí pẹ́jú ìwé ní atábárí gbogbo àwọn àjẹ́ yìí padà sẹ́sẹ̀ sí. Let them pay tax with willing submission. Let them feel themselves subdued. Maybe they will think about it and turn to Islam. Ayat 30, verse 30.

Shehu Ibnullah Mediki Sedeki, the king of Salem, wọ́n ní Ibnullah ọmọ ọlọ́wọ́ bá ní. Lórí ìdí kan àti kan àti kan tó fà á. Àṣìṣọ nínú ọ̀rọ̀ yìí dàkọjá. Máa wà á tún sọ náà nígbà tá a ti débẹ̀. Masha Allah. Shehu Ibnullah. وقال للنصارى أرأيتم àwọn náà mú sọ àlìmọ̀síwù alárìnkiri jésù wí dúró náà themselves followers of Moses and the Sarah Uzair, the son of Allah, and the gracious people say themselves follow our Jesus Christ, the Savior, Jesus Christ, the Son of Allah. Kí ló bá ti yẹ̀wò? Kí ló bá ti yẹ̀wò rí? wọ́n gbé sí ilé òrìṣà wọn gbogbo rẹ̀ wá dàrú ó wá ní kánú ọmú gègé àtìwé ó wá ń pè é fún ọ ní kọ̀ọ̀kan ó wá ń pè fún ọ ní kọ̀ọ̀kan ó wá ń pè láti Genesis dé Revelation ó wá kọ́ oníkan máa lò orí tó wà bẹ́ẹ̀ náà rò wọ́n lò wọ́n lò wọ́n lò ewé ewé ewé ewé ọlọ́run gbé agbára fẹ́sì ìsìlámù nígbà tó wọ́n tó náà lọ́kùn wọ́n gba àfọ́tí ẹ̀rí padà bàtà wò báyìí tó pẹ̀lú àpótí ẹ̀rí pẹ̀lú ilé ìdí mẹ́líkì sẹ́dẹ̀kì pọ̀ fún wọn kò sí ìyàtọ̀ méjèèjì. The core is there, make sure You see, there was a war between Israel and the Philistines, and you see Ark of Covenant was collected from the Israelites, and you see the Philistines, they took the Ark of Covenant away. You see the people of Israel, they were looking for the covenant that is the Ajoviti law that was in the Ark of Covenant. I see Uzazel, big paper, and he wrote everything from memory to tell the Ajoviti law and they were using it before Allah returned to them Ark of Covenant. When you compare the Jewish law with the book that Uzero proclaimed, they could see they were the same. That is the reason they say Uzero, the son of Allah. Wàkọ́ọ́tì Nasara, àwọn Nasareti, àwọn àjọ Ìdánù. Ìsọ̀rọ̀sì wọn ní Jésù alárìkiri, ọmọ Mariama, Ibùdó ńlá, ọmọ Ọlọ́run ni. Kí ni tí àmì táwọn rí? àkọ́kọ́ ìgbà tí wọ́n bí lórí ìtẹ́ ló ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ọmọ òtọ́ nínú ẹgbẹ́ ó ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì àmì ni ìyá rẹ̀ ọkùnrin òwòlítọ́ ó fi lóyún bí ìbá sọmọ ọlọ́run ọkùnrin bóbìnrin lò láàbí lóyún eléyìí ò rọ́kùnrin ó fi lóyún son of Mary, son of Allah, has seen the first miracle, he was talking to them from childhood. The second miracle, you see Mary, the mother of Jesus Christ, went to Jesus Christ without interference of any human father. That is the reason he was called the son of Allah. ولا الصلاة الله The Jews and the Christians is just the same from their mouth

don't tell some to Allah, Allah's saints, Allah's curse will be on them. Those who call Uzair son of Allah, may the curse of Allah be on them. Those who call Jesus son of Allah, may the curse of Allah be on them. Kí ló fa ibi mi lórí wọn? Àná yóò máa kó òun Wọ́n ṣẹ́rí kúrò níbi òdodo. Wọ́n ṣẹ́rí kúrò níbi òótọ́. Kí ni òótọ́? Ọlọ́run ẹ̀yọkọ̀ so ní mẹ́ òfin méjì. are deluded away from the truth. See how they are deluded away from the truth. What is the truth? Allah is one. There is no one like him. Allah does not have any son. Luke chapter 22, okay. verse 59 to 71. Kilos But from now on, the Son of Man shall be seated at the right hand of the power of God. Verse 70. And the Are you the Son of God? Then, and he said to them, You say that I am. Verse uh -huh. 71. Uh -huh. And they said, What further testimony do we need? We have heard it ourselves from his own lips. Ìwé Lúùkù orí láti ẹsẹ̀ kọkànléláàádọ́rin títí dé ẹsẹ̀ kọkànléláàádọ́rin kìlórí ṣùgbọ́n ṣùgbọ́n láti ìsinsìnyí lọ ṣùgbọ́n Jésù ló sọ̀rọ̀ yóò ṣùgbọ́n láti ìsinsìnyí lọ báyìí. and Jesus said hereafter ni ọmọ ènìyàn yóò jókòó ní ọwọ́ ọ̀tún ọgbà. of mercy on the right hand of the power of God. Ẹsẹ̀ àádọ́rin ìlú orin. Gbogbo wọn sì wí pé bí wọ́n ṣe pọ̀ tó bí èrò ẹ̀gbẹ́ ni wọ́n wá wí pé and altogether the cell. Ìwọ iṣẹ́ ọmọ ọlọ́run bí ìpàdé ń bọ́. Jẹ́ ìwọ́ra jẹ́ ìwọ́ra máa ṣe ọmọ ọlọ́run bí. Lọ́wọ́ pẹ̀lú ọmọ ọlọ́run jẹ́ ìwọ́ra ṣe ọmọ ọlọ́run bí. As you are Alex, are you the son of God? As we heard ó sì wí fún wọn pé. ó wá fèsì ọ̀rọ̀ padà fún wọn pé. and he said unto them. ẹ̀yin wí pé èmi ni ẹ̀yin lẹ̀ ń pè mí bẹ́ẹ̀. آية في إيدا ثلاثون من سورة التوبة اتقوا wọn ò bá ní àfa àwọn àbí pásítọ̀ wọn àrìbá bá wọn tẹ̀lé ojú ọ̀nà wọn nínú nìyá lẹ́yìn ojú ọ̀nà tọ́lọ́ ọ̀bà nìkan. says they take their priests and their anchorites, their pastors, their reverends, their theologians, their doctors of divinity, They take them as their Lord beside Allah and they follow their way beside the way of Allah. Abraham Dundawa. Walimaziru Isa Larikiri ọmọ Jésù ọmọ Mariama. Ibùn Mariama ọmọ Mariama. Wà á máa omiru kò pawọ́ lásẹ̀ o. Wọ́n sọ fúlọ́wé gbàdúrà lè kí a mọ̀. Wà á máa omiru o kò sáré kan tó pa tó pa fún yín kọjá ìlàlì yàrá àbùdó ìlà òwàrà ìlú kọjá kẹ́sì ọlọ́run ọba ẹ̀rọ kan ṣoṣo. Take as the Lord and take as the God Jesus Christ. son of Mary. Jesus did not command them to worship him as God. He did not command them to worship him as Lord. But he said to them, worship Allah. Allah is my Lord. Allah is your God. He commanded them to worship Allah alone. Uh-huh. There is no one like him. Allah has no partner among human. Allah has no partner among the jinn. Allah has no partner among the angels. Only Allah alone should you serve. Ayat Ismail was Rasul verse 32. glory lórí ilẹ̀ And you see verse thirty-two says, flame will they extinguish Allah's light. I can see them, men and female, the and the young, and you can see them, they had intention to extinguish Allah's light with their mouths. They want to worship idols. They do not want to serve Allah alone. Ọlọ́run wá ní wàyà the ìmẹ́rọ̀ of kọ̀. kábíyèsí ọlọ́run. ọ̀yá abẹ́lẹ̀ ọ̀ mo kọ̀ mi ò ní gbà mi ò gbà fún wa. ìlà àrùn tí mo lọ lọ́wọ́ àyàfi kí ìmọ̀lẹ̀ mi débi tí mo fẹ́ kọ́kọ́ dúró. Allah's light should be taken to perfection. Allah's light should be perfected even though the unbeliever may be tested maybe they come together around the world to suppress the light of Allah the light of Allah will be taken to perfection. which is the light of Allah. Holy Quran is the light of Allah. Alright? Ayah 2, verse 33. هو الذي يرسل رسوله بالهدى ودين is religion of truth. Any other religion besides Islam is counterfeit. You see, idol worshiping is useless. You see, calling Jesus your Lord, calling Jesus your àná àwọn àfáà wọ́ọ̀rù bá ní àbáwọn pásọ̀ náà ní pásọ̀ lẹ́yìn kúrú náà mú wá lẹ̀ náà sí wọ́n jẹ́ owó àwọn ènìyàn níjẹkújẹ filibatara lọ́nà bá ọ̀nà àbàjẹ́ tí wọ́n wá ọ̀nà àbàjẹ́ lè gbà jò ohun àtàwọn ọ̀nà àbàjẹ́ ni àdúrà àmọ́kà ọ̀nà àbàjẹ́ ni jimá àmọ́kà ọ̀nà àbàjẹ́ lè gbà ń kúrú lọ́wọ́ wa. entire many among the priests, millions among the priests, millions among the pastors, millions among the reverends, millions among the theologians, Allah, the miners, the anchorites. Allah says, they devour the work of men and force war. I will see the miners, they attempt the ceremony, collecting money from the mother of the baby, collecting money from the father of the baby, they pray for longevity of the baby, they pray for fresh breast meat from the mother of the baby and they collect money for this. All these are false war. And they divide their money in false war. The attend funeral ceremony. They say they pray for the repose of the best soul. And they collect money from the rich family. All is are false war. And they see them and engage in mysticism, which is analogous to idolatry giving you tira, giving you pressure, giving you excision, they say you should come to them that are born of evil from you. You should come to them that are drawn fortune from you. They collect money from you, collect material from you, and they divide you, enforce war. Àrùbáyá dùdú ń dá wa. Bàbá ẹ bàjẹ́ ọ̀rọ̀ náà bàjẹ́ wá kí n bọ̀ ṣe é. Sọ̀rọ̀ ọ̀tà ni tọ̀ ọ̀fà wa. Sọ̀rọ̀ ọ̀tà ni tọ̀fà tọ̀ wa tọ̀ òní wa soro ota ni tofa to wa to oni àbọ̀ ṣe ọmọ tí wò fi pàtẹ. alahapa. limamu alaaji afa afaso ẹnu sọnti sọnti bí ẹnu ogun ọsẹ pàtẹ. alahapa. bàtà òní jí máa mú ní ìta lọ́wọ́. lẹ́yìn kóòlù àmúhálẹ̀ náà kàbìlì pátálà ọ̀dà àbàjẹ́ lẹ́ńtà gbòòrò ọmọ jẹ. alahapa. Satan the malice, the devour, the web of men, and in the temple of the Lord, enforce the devour them. And they say, come to us, we shall surely give you some fortune, we shall surely give you some tira, and you have money, and you have some sale. That is what they do, and they collect money from you. Jumala yourself. why don't you have the legal means of livelihood to engage in some merchandise? Why are you defrauding them? Al-Qur'an wa Muhammad. tọ́lọ́mọba pé gbogbo tó bá dé wá pé kẹsàn tọ́lọ́mọba ni wọ́n ní rárá pé oṣù ni àjẹ́ ni àwọn ní ìmọ̀lẹ̀ ni. I believe this, the endowment from the way of Allah, whenever take touches step. they do not confess that it is from Allah that makes evil to come their way, they say. This is the predicament of the witches. This is the predicament of the wizards. This is the predicament of the mother of the Sharia. They will not tell you the truth. Ah, Allah alone has the power to touch you with evil. Allah alone has the power to give you good. والذين يكنسون أنفسهم ويكنسون تنقود تنقود تنقود تنقود سعابة سلفة wàlìfílà tá àti góòlù ó sàn tòójọ bó ṣe ló tòójọ wàláyú bí kú náà kò jẹ́ ní sójú ọ̀nà àtọ́lọ́wọ́ bá wàláyú bí kú náà fi ṣẹ̀fẹ̀ ìlà kò ní mú kọ́kọ́ mẹ́ láti ní sójú ọ̀nà àtọ́lọ́wọ́ àfi sójú ọ̀nà ìbà ìbàjẹ́ And who hold gold and silver, they are amassing wealth upon wealth they do not spend it in the cause of Allah. They do not spend a coin among them, among the wealth they have amassed in sin in the cause of Allah. wọ́n pàṣẹ ìròhún oríkà fún wọn ní ìròhún ní tẹ̀dáwò bí àṣàbà ìyá àlìmọ̀ ẹlẹ́ta ìlérò ló wà lẹ́yìn rẹ̀. Allah said we should announce to you that Allah will pay for you grievous chastisement for all the weight upon weight. I do not spend them in the cause of your law. Luke chapter 11, verses 37 to 47. As Jesus was speaking, a Pharisee asked him to dine with him. So he went in and reclined at the table. 38. When the Pharisee saw this, he was amazed that he did not first perform the ritual washing before dinner, 39. But the Lord said to him, Now, you Pharisees, clean the outside of the cup and dish, but inside you are full of greed and evil. 40. Fools, didn't he who made the outside make the inside too? 41. But give to charity what is within, and then everything is in for you. 42. But woe to you, Pharisees! who give a tenth of meat, rule, and every kind of earth, and you bypass justice and love for God. These things you should have done without neglecting the order. 43. Woe to you, Pharisees! You love the front seat in the synagogue and beauties in the marketplaces. 44. Woe to you! You are like unmarked graves. The people who walk over them don't know it. 45. One of the experts in the law answered him, Teacher, when you say these things, you insult us too. 46. Then he said, Woe also to you experts in the law. You load people with burden that are hard to carry. Yet, you yourself don't touch this burden with one of your fingers. 47. Woe to you! You build monuments to the prophets and your fathers killed them. Ìwé Lúùkù. Abọ́ ti sọ̀rọ̀ mi. Orí kọkànlá láti ẹsẹ̀ kẹtàdínlógójì bí ó sì ti ń wí fárísì kan bẹ̀ẹ́ kí ó bá òun jẹun àló sọ̀rọ̀ jésù anábì yíza bí ó sì ti ń wí fárísì kan bẹ̀ẹ́ tó bá òun jẹun papọ̀ ó sì wọlé ó jókòó láti jẹun jésù dẹ̀ wọlé ara nàìjíríà ẹ̀dá kò sẹ́ ẹ̀ka ìwé yìí nínú báìbù ilé ẹ̀ka báìbù ni sọ ọlọ́run ló wọlé tọ fárísì tó máa jẹ abẹ́ ìyá wòye wọ́n yà á wòye yìí ilé ìkó ilẹ̀ wa gbé ẹ̀ ń gbé lẹ́kí ẹ̀ ń gbé oríṣiríṣi ilé ẹ̀ ń gbàjà àmọ́ wèrè ní alùpùpù ẹ̀dá àdìmọ́tò tó dá wà nídìí àmọ́ wèrè ní oríwèrè a certain Pharisee besought him to attend with him. You can hear your pastors reference Jesus was dining with Pharisee. Did God eat with Pharisee? That is telling you you are suffering from intractable mental illness to call Jesus your God, Jesus your Lord, Jesus a human being like yourself. Uh-huh. Pharisee láti jẹun. And Jesus entered and he sat with him to eat. Kí ló bí orera rẹ̀ nílẹ̀? Kò gbéra rẹ̀ ga, kò gbéra rẹ̀ ní kankan kọjá ìdábì tiwọn tá a ń lọ. himself. ẹsẹ̀ kejì dínlógójì. kìlórí. nígbà tí fọ́lísì náà sì rí ẹnu yá. ó ya fọ́lísì lẹ́nu pé lágbájá lè wá bá ń jẹun ah, ó jẹ́ ìyàlẹ́nu fún. nítorí tí kò ka ìwé kí ó tó jẹun nítorí kò fọwọ́ rẹ̀ nítorí kò fọwọ́ rẹ̀ kò fọwọ́ rẹ̀ kí ó tó jẹun rẹ̀ pẹ́sà ń bẹ mẹ́ fún a sì tẹ́tọ́ rẹ̀ á sá rẹ̀ fún báwọn afáàyàn ìwòrán náà ṣe máa ṣe lónìí kò fọwọ́ rẹ̀ kí ó tó jẹun. Hmm? ọwọ́ ọwọ́ rẹ̀ kó tó jẹun. And when the Pharisee saw it, he marveled that he had not first washed his hands before dinner. Torí bíbí àti wọn nígbà náà lọ́hùn láàrin ara wọn ṣe ọ̀nà pé ọgbọ́dọ̀ ọgbọ́dọ̀ fọwọ́kọ̀ tó lè bùkìlì. Jésù wá ti gbọ́, ó wá mà pé irun tó fúyẹ́ ni tí ò sí ni gbàtọ́ ní kó wá bàjẹ́ ó jòkó tì í kò fọwọ́ rẹ̀ ó tọ́ bó jẹun jẹun. Ah, Among the traditions of either as you wash your hand before you eat, the Jesus did not consider it significant. Ẹ ti kọ́ pẹ̀lú ogójì. Olúwa sì wí fún un pé. Ẹ̀yin fọ́rísì ọmọ ọ̀fẹ́ òde agbo. Ẹ̀yin fọ́rí Jésù wá wípé pé ẹ̀yin fọ́rísì òde agbo lẹ̀ ń pọ̀. Gbogbo máa wọ́n fún ọkùnrin gbẹ̀dẹ̀gẹ́ gbẹ̀dẹ̀gẹ́ gbẹ̀dẹ̀gẹ́. Àti àwọn òpópó. Àti òpópó. And Jesus said to him, You Pharisees, make clean the outside of the cup. inú yín fún ìrẹ́jẹ àti ìwà búburú. inú yín kún fún ọ̀bìà ìrẹ́jẹ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ àti ìwà búburú. ká jẹ oúnjẹ láì fọwọ́ kò kún ní of the cup and the platter, but your inward part is full of ravening and wickedness and when you eat without washing your hand does not make you a sinner. ẹsẹ̀ ogójì. ìròyìn. ẹ̀yin ará ìmọ̀ye. ẹ̀yin ará ìmọ̀ye. you foolish ones. ẹni tí ó ṣe èyí tí ń bẹ lóde òun kò wá ṣe èyí tí ń bẹ nínú pẹ̀lú. yẹ́n tó ṣe èyí tó ń bẹ lóde kò wá ṣe èyí tó ń bẹ nínú pẹ̀lú ń bẹ nínú pẹ̀lú. did not he that made that which is without make that which is within also. ẹsẹ̀ ẹsẹ̀ kọkànlélógójì. kí ló wí. kí èyí tí ó kúkú ṣe ìtọ́rẹ àánú nínú ohun tí ń ṣe nínú ohun tí èyí ní ẹ máa ṣe sàárà nínú ohun tí olúwa kò fún yín nínú rẹ̀ ẹ máa ṣe ìtọ́rẹ àánú ẹ̀. But rather give alms of such things as you are. Sìkíyèsí. Sìkíyèsí. Ohun gbogbo ni ó di mímọ́ fún yín. Ohun gbogbo ni ó di mímọ́ fún yín. Therefore, all things are clean unto you. Ẹsẹ̀ kejìlélógójì. Ìdílé yín. Ṣùgbọ́n. Ṣùgbọ́n. Ẹgbẹ́. and Pharisees. Nítorí tí èyí á máa ṣe ìdámẹ́wàá. Ìdámẹ́wàá méjì. Ọ̀pẹ ẹni tó bá máa kó máa bó kì í sọ́ọ̀dì nìyẹn ó lè fẹ́ kà Nítorí tí èyí máa ṣe ìdámẹ́wàá méjì. Ẹ̀yin san ìdámẹ́wàá méjì. Àti ámísì àti gbogbo ewé bẹ́ẹ̀. Àti gbogbo ẹ̀ bẹ́ẹ̀. Ṣùgbọ́n èyí kò fojú fò ìdájọ́ àti ìfẹ́ ṣùgbọ́n ẹ̀yin ẹ̀yin fojú fò. ẹ̀yin fojú fò. ẹ̀yin fojú fò. ìdájọ́ àti ìfọ̀rọ̀lọ́wọ́ ọlọ́run ti ṣe òfin rẹ̀. But you Pharisees, you just collect the things and you see the all things, the herbs, and you collected things, but you pass over judgment on the goal. wọ̀nyí ni èyí ìbá ṣe kí ẹ sì fi èkejì sílẹ̀ láì ṣe èwọ̀nyí ni ẹ ò bá ṣe tí ẹ sì fi èkejì sílẹ̀ láì ṣe. You pass over judgment and the love of God. And you have to do this. And why do you leave this undone? Ẹsẹ̀ ẹlẹ́ẹ̀kẹtàlélógójì ìdúró wí. Ègbé ni fún yín ẹ̀rí Fárísì. Ègbé ni fún yín ẹ̀yin akọ̀wé àti Fárísì àgàbàgebè. Woe unto you, scribe and Pharisees, the hypocrites. Nítorí tí ẹ̀yin fẹ́ ipò ńlá nínú sinagogu àti ìkíni ní ọjà. Kẹ́lí! ní sinagogu àti ìkíni ní ọjà tẹ̀tùbí wọ́n àdá olùkù lé ọdún gbọ̀n àdàbọ̀ yìí máa jẹun jàkì jàkì jàkì àfáwọn tó bọ̀. I know after you Pharisees, you love the uppermost seats in the synagogues and preaching in the markets. You see mindless who engage in mysticism and malice who engage in congregational services. They have rosary, picking rosary here and there. Ìbọ̀lá wà lọ dáa that complete the complete place why the àbálá àgbo ọwọ́ àtọ́bí àbíkẹ́sẹ̀ jàlábí àná ńlá bàbàbàbà lórí irọ́. alahaba alahaba. and you see them they wear every garment just to be respected but they do not obey the commands of Allah. ẹsẹ̀ ẹ̀ka òlólé méjì kìlọ̀ wí. ègbé yìí fún ilé ẹ̀yà akọ̀wé ẹ̀sìn fárísẹ́ gàdàgẹ́dẹ́. Jésù màlúù pa màlúù sépè yìí. àwọn ìfẹ́ náà wọ̀ Jésù. Bàbá mi wá. was rebuking those who were the pastors, the reference, I beseech them, I rebuke them for what they do in wrong. Woe unto you. Eh? Nítorí èyí dàbí ìsà òkú tí kò hàn. Èyí dàbí ìsà òkú tó parẹ́ mọ́lẹ̀ ẹlẹ́ gbogbo ọmọ rẹ̀ kìkì egungun àti ìdílé kún bẹ́ẹ̀. Woe unto you, scribes and Pharisees, hypocrites. For you are like the graves that uh, does not appear. You see what is inside the grave does not appear to people. That is like white sepulchre. Àwọn ènìyàn tí ó sì rìn lórí wọn kò mọ̀. Àwọn ènìyàn tó sì rìn lórí wọn kò mọ̀. Àgbẹ̀gbẹ̀ kẹ̀kẹ́ adọ́tòkò nínú bọ́ìsì àwọn ẹ̀gbin ènìyàn tó kú rẹpẹtẹ. Àwọn tó ṣe ká súnmọ́ àtàǹfẹ̀gbẹ̀ ẹ̀ka. And the men that were over them are not aware of them and you see. When they're passing you by, they do not know that you are back inwardly. Ẹ ṣe ká òbí àádọ́ta. Nígbà náà ni ọ̀kan nínú àwọn amòfin dáhùn. Ó sì fi kún un pé nígbà náà ni àwọn ọ̀kan nínú àwọn amòfin dáhùn. Ó rọrí fún Jésù pé. Then answer one of the lawyers and said unto Jesus Christ. Àlọ́ ìsọ̀rọ̀. Olùkọ́ni. Tàbí. pépé sọgbọ́n olùkọ́ni náà ń pe Jésù olùkọ́ni ni nígbà ayé rẹ̀ olùkọ́ni ni wọn kì í pè ní Ọlọ́run. Jesus was called Master when he was alive. He was not called Son of God. He was not called Lord. He was not called God. He was called Master when he was alive. Uh-huh. Ní èyí tí ìwọ wí ni ìwọ kàn wá pẹ̀lú. Ní èyí tí ìwọ wí ni ìwọ kàn wá pẹ̀lú nígbà tí wọ́n you ìkà. Ní èyí tí owó ẹ̀kọ́ ṣe nínú ogan wá, ogan yìí ìṣe ìgbà ló bẹ̀ lọ́wọ́. that Jesus was not reproaching them. Uh, he was warning them against what they were doing and wrong. As uh, oh, a ní àárẹ̀ ta. Ó sì wí pé. Ó wá wí pé. Èdè ikú ilé ìyẹn mo fi pẹ̀lú. Ó tún fi òkú lé ege. And Jesus said, Woe uh, unto you also the lawyers. Nítorí tí ẹ̀rí di ẹrù tó wọ Bontari, Gil, Rui, Adeboye, Oyedepo. Bẹ́ẹ̀ ni èyí kára yìí kò jẹ́ sí ìka kan. Ìka yóò jẹ́ ìka yóò jẹ́ tó ṣe tẹ ìdìkàlẹ́tẹ̀ ìyá àwọn ènìyàn ló lórí ẹ̀ẹ̀mọ iṣáájú sí tẹ́ńpẹ̀ lọ́wọ́ àwọn ènìyàn nígbà tí pásítọ̀ máa ń lo ẹlikọ́pítà ẹ̀dá kù dára rẹ̀ lẹ́jọ́. ẹnlẹ́ àhàkà. níbo ni ilé Jésù Ísírẹ́lì. níbo ni mọ́tò rẹ̀ wà. ẹ̀bá ronú pé wà dáa. with your own finger. You could see pastor on a private jet Tell me, where is the Jesus Christ in Israel? You are not emulating Jesus Christ, you are massing what in sin. Ẹsẹ̀ kẹta ní làádọ́ta. Kìlómi. Ègbé ni fún yín. Tẹ̀m̀bọ̀ ègbé kò máa bá yín. Woe unto you. Nítorí èyí kọ́ lé ojú owó ní àwọn wòlíì. Ẹ ní àwọn bàbá yìí ti pa wọ́n. the prophets, and your followers were the ones who killed him. You Nigerian people, you killed Apalara uh, uh at Apapa Road. آية تقوم سوى سلاسلو من سورة التوبة 5 man. kabezolo kiladona ayo verse 35 allah says the day is coming on the day the day of resurrection when it will be heated in the fire of hell pàtó kìwábìá a máa fi yí tá a yọ ní olórí náà ni o a máa fi jó wọn. ìgbà wo níwájú wọn wájú olórí wọn àti ní ẹgbẹ́ wọn wọ́n sùn wọ́n àti ní ẹ̀yìn wọn. nígbà tó máa ń pariwo àṣà àwọn ẹ̀yọ́ rí tá a fi jó ìwájú ọjọ́ ìlẹ́gbẹ̀ẹ́ tá a fi jó ìlẹ́yìn màkà nẹ́sùn màkà nẹ́sùn ni àfọ́sẹ̀ òfin fẹ́ẹ̀ tó tó níbi sí ayé ara yìí náà. it will be heated in the fire of hell, and with it will be branded them on their foreheads and their flanks and their backs, and it will be said to them, This is the treasure which you ordered for yourselves in the world. This is the wealth you amassed in sin in the world. Fasuku emato. Fasuku inflation. You haunted where you were lion. You should taste. Ayah 36 Glory 36. إن عدة شهور عند oníṣẹ́ ọdún kan òǹkàtà dọ̀dọ̀ òun náà bá wà nù. Allah says in verse 36, the number of months in the sight of Allah is 12 in Nigeria. Asina asọ̀rọ̀ sáàrò, ó jẹ́ oṣù, ó jẹ́ ó jẹ́ oṣù méjì, méjìlá. Fi kìtàbọ̀ láì nínú ìwé àkọọ́lẹ̀ olókọ̀ọ́ba. And it was attend that Allah in the sight of Allah a uh, ten number of months as twelve twelve months in a year. yàrá ni ọjọ́ náà fún yàrá kan sọ máa wá dé wọn láàárín ìdìbò ti dásẹ́mbà àti ilẹ̀ ẹlẹ́yìn náà bẹ̀rẹ̀ àtìgbà náà lùkà náà ti bẹ̀rẹ̀. and Allah obtained this the day he created the heaven and the earth. ó wá ní níní á. kò wọ̀ nígbà náà wọ́n kó wà nígbà yí ànábì Muhammad a àwọn asùnmẹ́ nìkan ní èrò tí wò gbọdọ̀ jagun bẹ́ẹ̀ ní àgbà tó yá ọlọ́run tó ṣe wá kọ́bẹ̀ sí ni máa pa di ìrírí inú ẹ̀. oṣù lé yá mẹ́nu ẹ̀ oṣù ọdún ń wọ nípa àwọn ọmọ nínú bètìlá àdínkì wọ́n kàn ọmọ lẹ̀ náà ni. bí ọlọ́run máa mi ṣe tún yí padà nù ẹ sí ní pàgẹ́ náàyè káyè ní kíbi tẹ́ bá tẹ̀lé wọn. And I think though I say correct, I should not fight Derek in those moments, but you could see the unbelievers, they were killing believers in sacred months. Even during these months, Allah said, you should fight them when they fight you. You should kill them when they kill you.

درجات للمتقين ó bẹ pẹ̀lú pẹ̀lú àwọn olùpayà rẹ̀. The Lord Allah will be with those who restrain themselves or Allah fury. آية سبع وثلاثون verse thirty seven. إنما àwọn wà sí ilé tó fún ọ. and make such forbidden ones lawful for themselves. ó wá ní sùhínà làwọn àwọn aláṣẹ lọ́sọ̀ fún ọ bẹ́ẹ̀. sóòlì hamali iṣẹ́ búburú tó ń gbé lọ́wọ́ tí wọ́n ṣe ní sọ̀rọ̀. of their core simplicity to them. wàlá ọba àṣọ òun ni. ọmọ gègùrí àgbáyé. Allah Allah gets more those who around the world. Ayah Saminu wa Salasun verse thirty-eight. Yá ayúwa nàbí. làkún ó ní kí ló ṣe yín máa làkún kí ló dé ìsáàkì làlàkún hmm. nígbà tí òjíṣẹ́ ń jíṣẹ́ fún wọn yín pé à ń fi rú ẹ̀dì ní fi ṣẹ̀bi nìyá ẹ̀ ẹ jáde ọgbọ́n ẹ tẹ̀lé òjíṣẹ́ lẹ́yìn lọ síbi ìwàásù bẹ́ẹ̀ bá ṣe ń bọ́ ni kẹ́ máa lọ kẹ́ máa kọ̀ fún àwọn ènìyàn lórí tí wọ́n ti dín òkú fi àṣẹ àti ìyàtọ̀ ọlọ́wọ́ bá mọ́. happens to you, believers, when you say believe in the oneness of Allah? What happens to you when the messenger asks you to go forth in the cause of Allah? Messenger said, let us go and establish public sermon. Why don't you follow him? I should listen reverently, practice what you listen to, and you teach other people. Wani asa kalitu, ewa jokopan, ẹ̀hún rírà lórí lẹ́lẹ̀. kánú gbogbo oríṣiríṣi allegation wa báyìí ló fà báyìí ló fà tẹ́ fòfin wọ́n ti wá sí báyìí ló fà báyìí ló ti ìwọ́ sí wá sí báyìí ló fà báyìí ló ti fà á ọ̀hún kò tó wájú èèyàn. ọlọ́wọ́ àgbàfẹ́jọ́ ìlọ́wọ́ ẹ̀mí kò ní gbà á. èèyàn ti ń rojọ́ níwájú rẹ̀ ọlọ́run ò ní gba gbé lọ́tọ̀ ọ̀hún ò ní When you are asked to go forth in the course of Allah, you bring every to the earth. You do not go to public sermon you think you cling to the alibi of wanting, thing or the other, Allah will not accept any excuse, excuse from you. Asa kali ilẹ̀ ọ̀hárì lẹ́jọ́ kó pẹ̀lú lórí ẹ̀rọ fún ìdá. Ó ní kí ló fà á? Àrùbáyé tó bí ilé ayé àti àdúrà ayé ló bẹnu bá yà á yìí ni. Ayé lẹ fẹ́ ni. Ẹ̀jú tí ó tán, ìyìn tí ò ní You prefer the life of this world. and you see, the life of this world is ephemeral. and you live the hereafter. But the hereafter is reality. ẹni fèsì ayé ló fà á. bíbélì ayé rẹ dùn àlìkí ara lọ. to the hereafter. And you see the little is the comfort of this life compared to the hereafter. You see when you are admitted to the God of eternity, you have complete enjoyment, complete satisfaction. That is achievement of your final goal. When you eat in the God of eternity, you will not visit the toilet. When you drink, you will not pass urine. I will not die there. You will live forever. Ahe, if I come see. Ayah 30, verse 39. يعذبه عذابا أليما الله أكبر asaba niyya alima ẹlẹ́ta ilé unless you go forth it is incumbent on you to follow him Unless if you fail to follow him Allah will surely punish you with a grievous penalty. ó wá ogun tẹ̀lé lẹ́yìn màá pààrọ̀ yín. kábíyèsí ọ̀dọ̀. màá mú gbajúmọ̀ tó ń jẹ́ gbajúmọ̀ gidi wá lẹ́yìn ìdíjú wọn lórí tó máa jẹ̀ka pé aa bàbá tó ń tajà ti bú bẹ́ẹ̀ kọ́ yìí bàbá ìbùdó èrò bẹ́ẹ̀ kọ́ yìí bàbá tó ń tajà bẹ́ẹ̀ kọ́ yìí ó ìjọ Muhammadu lánàá ọ̀dẹ ni yẹ̀yẹ́ Allah will put others in your place the famous people that you least expect will surely come to accept Islam They will be put in your place. Apprehend Rundawa. Wọ̀nyẹ́ sábúrú Tó dáa jù yín lọ. Tá lẹ́wà jù yín lọ, tá lówó lọ́wọ́ jù yín lọ, máa pààrọ̀ rẹ̀ tì í lọ́dọ̀. Bàbá Muhammadu Jami. Allah will put others in your place, those who are better than you in wealth, in position, in stature. Olúwa ní bò bá wá ṣe bẹ́ẹ̀ o.

11 on 12. Eh. ọlọ́run àwa lè sìn àwa ní dùtà àwa ní dùn àwa ní dùn mélòó nínú yín lọ́jọ́ yìí ah, ni àwọn náà dára pọ̀ mọ́ kẹjọkẹjọ máa pariwo ká máa ká máa polongo ọ̀rọ̀ ní mélòó nínú yín تهرم لي كبيشنا الله أكبر فأنا لا تمنتي كرو كبيشنا الله أكبر I see people sometimes where we do not see any of you training us, they do not accept the truth. We hear many years preaching to your hearing, No one accept the truth. No one follow us that is telling us the time is coming. We shall surely, we shall surely remain in our place. preaching among one another. That is when you experience famine of the words of Allah. Àṣẹ ẹlẹ́ẹ̀kejìlá. Wọ́n sì máa rìn kiri láti òkun dé òkun. Ẹ máa rìn kiri láti òkun dé òkun. And shall surely be walking from one place to another. Àti láti àríwá àní títí dé ìlà oòrùn. Láti àríwá. si ẹni máa láti ti ń ṣí o. wọ́n ò sáré sí wá sẹ́yìn láti wá ọ̀rọ̀ olúwa wọn kì yóò sì rú. ẹ sáré lọ. ṣé ó ti dé kí lágbo wí ṣó ti dórí ẹ̀ nìyí sai maya kasi eh mutum maya kasi ka kofa taurita ayat arba'in verse 40 kai illa tansuru ayo kwari yayin jẹ́ mi ṣe fáàrin nàbí ìṣẹ̀lẹ̀. ìlà You Nigerian people, if you say we will not help we will not train them as the sailor Prophet Muhammad. And if you help not the prophet, Allah says it is no matter For Allah did indeed help him. Allah has assisted us. Nítorí wọn bá sọ̀rọ̀ wáyé yín. Irú mọ́tò wo lẹ ní táwọn ò ní? Kò sí. Irú mọ́tò wo lẹ ní táwọn ò rà? Kò sí. Àwa náà ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ ṣe ń ṣiṣẹ́ ní àmọ́ ìjìnlẹ̀. Àmì kọ́ńtà ìjìnlẹ̀. Not now kì í sọ̀rọ̀ ẹnu. Tó o bá bá mi níbi tí mo ṣe ṣiṣẹ́ lọ́sàn-án, bá bá lèmi ni ọ̀ọ́ lèmi kọ́. Ọlọ́gbọ̀n. Àyùsí àlọ́ assisted us. We what you are. We have always many combined. Allah assisted us. I was professional in office of human learning. I'm a civil engineer. Qualified civil engineer. Wà á ní níbẹ̀, ẹ̀sìn bá ọ̀rọ̀ àmàbá yín àwọn àfáà yín. Wọ́n á jókòó ìjókòó aláàfáà. Stealing by trick. Asọ́gbọ́njalè. Tàǹbà káàkiri. Àwọn parí àyìnà yàrá wọ́n ti lọ ibi tó lọ àwọn náà ń bọ̀ wá bẹ́ẹ̀ ọba tí í ṣe ìsìnwó ẹni olódodo pẹ̀lú òpùrọ̀ òun náà ni ó ṣe ìsìnwó kálukú fún ọ. They did not have legal means of livelihood, they engaged in mysticism, yet they died. We, will surely die, but Allah will surely call each of us to account. You see, lẹ́yìn rẹ̀ káfọ̀rọ̀ ẹsẹ̀ rántí ìgbà tí àwọn gèfè líle jáde nílùú sani yasi lẹ́yìn àwọn méjì kúrò ní. wọ́n lé àrẹ muhammad tani kejì rẹ̀. ìsirò máa ń fili gáàrì ẹnìkejì wọn ń sọ fún anabi muhammad nínú òwò kàyà ibi tó sá pamọ́ sí. ìsirò kúrò lọ́yìn bí. má bẹ̀rù má bànú jẹ́ iná ńlá àmàlà ọlọ́run bá ń pẹ pẹ̀lú wa. wọ́n ní bí ní tọ́jú ká máa ṣe ìwàásù kẹ́ni kankan yìí má pẹ́ tiwa ọlọ́run mi ń pẹ pẹ̀lú wa pẹ̀lú àwọn àyè. Allah the unbelievers and see the truth Prophet Muhammad from Mecca and he was out there being the second of the two with his partner they were there in two were in the chaos and Prophet Muhammad said to his companion do not fear for Allah is with us but I said to you if you are here in two if you do not even listen you do not even consider what you are doing as good. Allah is with us. I will have the Jews here that you cannot see that are listening to this sermon. Ẹ eh, máa dẹ́ ọkọ àlìjáde ti gbẹ́yẹ̀ lérí nǹkan mi ò tún máa yóò tún máa rọgbọ́nú gbáyà rẹ o. Pé a ah, àwọn àlìjáde tó fún ti ọ̀rọ̀ àṣìbá ọ̀pọ̀ ju àwọn táwọn mi lọ pẹ̀lú. Ọ̀ sì lérí wọn. Kábíyèsí lọ. Ojú tiẹ̀ ò lérí yọ̀ ọ̀ lérí. Ọgbọ́n tàbí bá ń tọ́ka sí. Ọlọ́run ní iná láàbá àná mo gbẹ pẹ̀lú ṣèkínà tàwọn ìfọyàbalẹ̀ fún wọn. ti bẹ́ẹ̀ yí èyí òṣèré dúró tí wọ́n ní ló sọ ìfọyàbalẹ̀ kalẹ̀ fún àwọn anábì Muhammad. àtàwọn tá a wọn lónìí àlẹ́ yìí fún wọn wá àyà dàwọn mi rú bí dùnmọ́ ní èmi ni mo fi ìrànlọ́wọ́ bá wọn. and strengthen him with forces who you so not. And we can, you can see as we hear, Allah is with us, and there are forces of Allah that you cannot see with us here. Ayé máa ń tọ́wé mi tí wọ́n balẹ̀. Nítorí wọn bá mi tọ́ka sí Allah, Fàzálẹ̀ lọ́wọ́ olùrò sọ̀kalẹ̀ fún wa. Ṣèkínà tàwù ní ìfàyàbalẹ̀. Àlẹ́ ìfọ́nmọ́ abẹnú báyìí àwọn akẹ́mi wa balẹ̀ ká mọ̀

and threaten us with forces you cannot see with your eyes. You see, they are powerful more than the police and the army. wọ́n ní wájàlá kálímàtó lẹ́dínà káfàrú mo wá sọ gbọ́dọ̀ ń lè torí dá sùfúlà ntọ́yẹ̀ yẹ ntọ́lọ̀ ìfù ntí ò lágalẹ̀ ntí ò síra bó tilẹ̀ ma. wọ́n kálímàtó náà lórí wàlúùkọ́ ìhánì ìyàlẹ́ lórí yà. the Lord. But Allah raised the word of the believer. Allah exalted to the heights the words of the believers to become highest of the highest. Allah! Rabbi! akíma ọ̀pọ̀ ọ̀jọ̀gbọ́n ọ̀pọ̀ ọ̀jọ̀gbọ́n tó ti dá irú ọjọ́ òní àsìkò yìí àwọn tó fẹ́ fi ṣe é the might, Allah is the wise, the best church. Our Lord has elected the day and those who will be made as the instruments. báyìí ni abáyọ̀ wàásù ti alẹ́ ìdébìkan yìí dé ẹgbẹ́ ọlọ́dún fún náà fàánì àtàlà àtòlùfẹ́ ọ̀rọ̀ fún ọ̀rọ̀.